èyí sùn. I'm not one of those that create miracles. I'm telling you what God has done. And I went back to the wife outside. Oh, the doctor is still looking at me till today. He's always afraid of me. I look and seek for that knife where it was hidden. It was almost going out of his body. He will tell God. Yàtá yìí rẹ̀ fẹ́. The miracle that my life is born. Nínú ìṣẹ́kìn. In this survival. Láti àkóso tó ti bọ̀. Under whatever circumstance. Olùwàjọ́ let me get it. Olùwàfà mi ṣe fún mi. Lọ́ọ̀dù mẹ́sàn-án yẹn fẹ́. are civilized God is not civilized ìsọjí náà wà ní are in a revival. kì í ṣàfẹ́ gbóyìnbó. we don't want to hear in abẹ́yẹ theology. I don't we don't want to hear theology. àní arán mi sí ẹ. I been sent to you. láti jẹ́ kó mọ̀ bí agbára ọlọ́run. for you to know how powerful God is. ó tẹ̀ mí mọ̀ ní pé. what I know is. ọ̀tẹ̀ ò lè rí ọ̀nà àbáyọ mi sọ. your enemy cannot find a way out of this world. The Bible says, ask for the way those elders go. Ó sì wà nínú ìrìn náà. For you to be in that way. Ó sì fún ayé rẹ̀ lọ́nà àfíà. And your life will be given peace. Ìsọjí yàtọ̀ sí lẹ́kítọ̀ tàbí dáńté àkówójọ ọlọ́run káṣe. Revival is different from lectures or gathering money. Ó ní olú àwọn iṣẹ́ The Bible says, God revive your world. Báwo ṣe wọ́n sọ́jí láyé face down and deal with the five hundred thousand dollars five hundred million dollars you no concern. ó sì jẹ́ pé ṣẹ́ẹ̀dì lásán rẹ̀ kọ́ kò sí tó kàn. even if you build a share, God is not concerned. bàbá pè ní ó sọ fún mi bẹ́ẹ̀ when you call me it told me well. àwọn ènìyàn ní ìṣúra mi. these people are my treasure. àwọn ni kó bá mi kú kó those are the people you should concentrate on. kò ní bá wọn kú oúnjẹ kò kí n bá wọn. he did not tell me to go and gather money or do anything else. I am never concerned about building a church or something. If I have a house, it is because God has started to fulfill His promise. It's not for me to, to be worrying and to worry myself out. Or oh, for me to just have a place to live. He has told me where I will live. I will live in illusion forever. That's where you are going to die. I'm going to be living in mission house like that. Bóyá yàrá tí mo wà yẹn títí tó jẹ́ òun ò bá ti gbé lọ pẹ̀lú lọ́nà. Even if it's that room that I'm living that is where I'm going to be if I am in the rain or not. As long as FBS ò bá ti mú. As long as FBS does not bring prayer bring you down. Kò sí eléyìí tó kọ náà nínú gbogbo ìwà ẹ̀wọ̀n. Ẹyin ẹyin lọ ní ìṣúra ẹ̀. God is not concerned with all the things that. Wọ́n kò jẹ́ ìṣúra Ọlọ́run. Because you are not treasure ó sọmọlọ lòun tẹ ọ lọ ó lọ wá jà fún dọkọ àfọ àfọ ilé ìtọ́ ọ̀fọ̀jú mi ní ìtútù gbẹ́mí this one that you are going to suffer me is enough. Ayé mi fi àtúnṣe. My life requires repair. Èmi ní ìṣúra tó ní láyé. I am the treasure you have on earth. Sọ́kọ́lá ń bẹ èmi ní ìṣúra tó ní láyé. Ọlọ́run ìrìn àṣọ àṣọ ìrìn ayé. Ó sọ èmi ní ìṣúra tó ní láyé. matter that house that one does not concern God. You, you are the You are just troubling yourself. You are the only treasure of God. just knocking at the door of your heart like. You are the treasure of God. That is the house of God. You are the treasure. You are the apple of his eye ayé ọ̀run. That is what the Holy Spirit wants. Ó gbọ́dọ̀ mọ ohun tó ń jẹ́. You must know who you are. Ìwọ ni olúwa ló dún ọmọ rẹ̀. You are the truth. You are the out of God. You are the out of God's eye. Ó tó gẹ́. Enough is enough. Ó sọ̀rọ̀ lọ́wọ́. You tell God. Olúwa. God. Torí mo jẹ́ ìṣura. Because I am your treasure. Ibi tí ọ̀tá ti lu ayé mi lẹ́nu yìí. In all those places that the devil is struggling over. Please don't just look at me. Ṣé ṣé máa yàn fẹ́ lu ayé mi? All I do the work of a God. Olúwa fàmí yọ fún ìṣòro yìí. Come and bring me all that they go struggle. Should make something of it. Thank you. Olórí ayé tètè ṣe o. ní orúkọ Jésù. agbára tó ní lórí ẹ̀rọ ayé ohun tó sọ fún mi nìyẹn ó sọ fún mi nínú ìran ó ní kí n wo bí tí mo ti kúrò tó ti wọ́n mo ní báwo ó ní ìwọ nìyẹn mo ní ahéré kan nínú àwọn ó ní kì í ṣe ayé lè mi ó là ayé nìyẹn gbogbo òkú ayé lórí ìdókè lórí ọ̀rọ̀ rẹ̀ mo wà nínú ìran ọlọ́run sọ fún mi nineteen seventy seven July ó ní kí n wo ibi tí mo ti ń bọ̀ yìí báwo ni mo ṣe ń kú oníwọ̀n mo láàyè eré kan lórí gbogbo ayé lòun rè ó ní bí gbogbo òkú ayé ṣe ń mọ lórí rẹ̀ ó kàn dàbí ayéré jáde ṣùgbọ́n mo láwọn ìṣúra kan sílẹ̀ àwọn làwọn èèyàn mi máa lọ sílẹ̀ kó máa bá mi gbọ́ wá sí i kó máa sọ bí mo ti jẹ́ ìgbà tó rẹ̀ ti rán mi mo ti ń lọ kiri mo sì jẹ́rìí rẹ̀ pé aláàánú ni wọ́n. Àbá ti ṣe ni. Ọ̀gá ògbó ni ọ̀rọ̀. tẹ́ bá ṣẹ́gbẹ́ náà yẹ̀ wọ́n ó tó gẹ́. Amen. Yeah, told by anyone to come and start picking honey in Calabar. We're talking about Jesus that is sweeter than any other. Yes, we do it very Jesus is sweeter than any other. honey. Amen. Amen. And will give you testimony. Maybe I want to shrug to Amen. Because you are God's treasure. Will you? Hey, you will rejoice and strong hands for the grace. Ìrẹ́kẹ́ ọ̀dọ̀fẹ́ Jésù Olúwa fẹ́mọ̀ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mọ́ gbogbo àdúrà wa ayọ̀ tẹ́ ti gbà lónìí kò ní bíbàjẹ́ lójú lójú àlá ẹ̀rí ìṣẹ́gun àwọn máa yin lógo láé àti láéláé. kẹrẹ ẹ kalẹ mọ mi ẹ ra wa afa ju ama ilé ìfẹ́ wa ti ń lé àná. báwo ni báwo ni ṣe ṣàkóso ṣe wá. ẹ a ti parí. I moet het mooi zijn zelf als ik dat moet bij. Papa is dat How are you? How are you? Ẹ kálẹ́ ma. Ẹ ra ma. Ọ̀rọ̀ kò mú mi lẹ́yìn yín náà. Ó kọ́ ni mà. Ó dàgbà kó tó mú wẹ̀ wá. Ní ìlà yìí. Ẹyẹ kan jẹ́ pé ó kàn sí káàkiri báyìí.

ẹ Bye. Ah, báwo ni ìṣẹ̀lẹ̀ kalẹ̀. Ẹ̀rẹ́ kalẹ̀ sà. No, they were not playing anymore. Just sit down. Sit down. Papa. Ah. Go sit down. Bastıran. Mexi, fala balé, mal, gampang. Tapi aku sọ́ọ̀tì. ó ga. ẹ ga lọ sí. èyí la rí báyìí. ẹ wo lágbára. Se tiver a sì lọ wo lọ́wọ́ dára lọ́dọ̀ girama o. ẹ kálẹ́ sọ ẹ rán sọ fine sọ. ẹ ti parí program mi bẹ́ẹ̀ náà ìpínlẹ̀ ti parí program bẹ́ẹ̀ àwọn ní okwit náà rẹ̀ lọ gbígbà sí. twenty twelve. that's good. o lè rí ìwọ́n máa pẹ́ ni o that's the safe that mo ṣe tán unilag náà mo fílẹ̀ fún unilag nígbà yẹn. Ah. ẹ̀rọ sọ. ibẹ̀ náà wà discipline ó ní agbára twenty twelve ló try ó fi wọn máa waste time ni. ó ti o ah, ó ti o ẹ̀rọ sàn. ọlọ́àárọ̀ ìlú grandma wà o ọ̀dọ̀ grandma ló wà lórí tó tẹ̀lé wọn sí. no. Ẹyẹ máa lọ lẹ máa lọ. I'm waiting for papa. One, am somewhere there ibi tó bá ti fi sáké ẹyẹ ló ti máa rí. You want to wound yourself, better stop that. Come here. Come here. I you should come here. Come. Daddy, go! Are we not going together? No! You sleep in the church? Yeah. Uh, go inside the church and sleep now. Show Terry. Okay. ẹ ra dáàdi. Thank fine ok ẹ kalẹ̀ mo wálé ni mo ṣe tán mo ti kúrò mo ti padà wálé ẹ mi ò wá lọ́la mi ò ní pépà ń wí ìṣòwò mo lè má wà á tura ìṣòwò àfi tó bá tó bá ní pépà lọ́la or anytime tó bá. Thank you. do Gramador, do Guerrinho, do